وسميا على فضل الليلة القدر بعد أعوذ بالله من الشيطان الرجيم إنا أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر فنسأل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي أتى مطلع الفجر نسأل الله العفو والعافية

اللهم إنك عفو تحب العفو فاعف عنا آمين Adá ọpẹ́ fún ọlọ́. Lẹ́yìn náà, àtọrọ àlékún òfẹ́ àtìjẹ̀ fún ẹni wa Muhammad. kí wọ́n ti lọ sí ilẹ̀ mímọ́ báyìí òru náà ni wọ́n ń wá yọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa tẹ́wà nínú ìtìkáàfù báyìí òru náà ni wọ́n ń wá. òru yìí ẹni tó lè fi wá ṣe kò ń bẹ̀rẹ̀ òun náà lọ́lọ́. ọlọ́run àbẹ́ ọ̀ gbogbo wa lápapọ̀ yá sùkò gẹ́rẹ́ olùrẹ̀ ìlẹ́tọ̀lù kọ́dìrì lẹ́yìnlẹ́tọ̀lù kọ́dìrì àṣìmọ̀tòlù fárí yẹ̀mí ìlẹ́tọ̀lù kọ́dìrì ọlá rẹ̀ tóbi púpọ̀ ẹni tó lè mọ rẹ̀ náà. òun ni tí ó rẹ̀ fún wa òun lọ́lọ́ òun ilẹ̀ ọlọ́run pàtàkì ẹ̀ púpọ̀ wọn àwọn àmì òun ànábì Muhammad na àwọn àmì náà sì sóore ìfọ́ kò sí fún ìjọ míì. ọlọ́run wá ròyìn òru náà lẹ́yìn tí a ti forúkọ náà wá sùn síwájú aṣàdúrà fún àwọn àfáà wa àwọn olùkọ́ wa àgbà òní láti ṣẹ́yìn abdul àti ọlọ́run bá ní sàlékún àforíjì fún ọ bá ní sàlékún. ẹ̀sán rí fún wa ọ̀ àti gbogbo àwọn òkú mùsùlùmí ọ̀. Suratul Qadri wọ́n ṣàlàyé pé èyí tó wà kí ìlà màkíyàtọ̀ wàjá máa bìrànáhùn. na من تطلع الوصول لقدرها àwọn tí wọ́n gba ọ̀rọ̀ àwọn kan sọ pé ṣúra yìí ní Mẹ̀dínà ló ti àwọn kan sọ pé àwọn kan sọ súrà náà ọ pàtàkì ká sọ pé ọ sọ̀kalẹ̀ ní mọ́tà níbi sọ̀kalẹ̀ ní mọ̀dínà. ọlọ́run wá ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ní mọ̀nìkọ́lọ̀ olúwa ní ìlẹ́ áńsàlì náà iná yẹn nùnú ni lọ́ọ̀nù tó jẹ́ pé ẹnìkan ní ń sọ̀rọ̀ ṣùgbọ́n ó pera rẹ̀ ní àwọn ẹni tó tó jẹ́ òǹlọ́lọ́wọ́ àtúnlẹ́wọ́ ọba ní ọ̀tún pera rẹ̀ ní ẹ̀yìn egbò lọ́fọwọ́sọ ọlọ́run ló tó jẹ́. ọlọ́run àwọn ọlọ́run lẹ́lẹ́jẹ̀ náà ni olùkọ́ ni ó ń bẹ́rẹ̀ ọlọ́run sọ náà ni pé ọlọ́run pàtàkì kọ̀rá ah! táwọn gáfìrì wá ń sọ̀sọ́ fún sọ́ńpa koran wípé ẹnìkan àwọn ànábì ló dá mú wá ẹnìkan ló dá mú wá ọmọ ṣe tó yẹ pé àwọn ọlọ́ àwọn ọlọ́ ánsà lè náà kù ayé alukoro hánà àfihàn àwọn ìlànà sọkùnrin àǹkalẹ̀ ìgbà owó àyàn aláǹsọ̀kalẹ̀ o wọ́n ní láti láwùjọ mahfuz ìlà sàmà ìdúníyà jùmọ̀lá táwọn àhídà ríbẹ́ẹ̀tì ìṣísà àkùránù pàtàkì ọlọ́láwọn làwọn sọ̀kalẹ̀ díndín kùránù olúwa sọ̀kalẹ̀ ní pípé láti láwùjọ mahfuz wọ́n sọ̀kalẹ̀ sọ́nà ayé. àlìṣeré alágbára ní àyíká ń ní sọ́nà ayé pè ní bẹ́tìlì ìsà òní kọ́ránù sọ̀kalẹ̀ lẹ́nu dé sí ní pípẹ́ ibẹ̀ wá lọ́lọ́run tí mo wá sáyé àwọn tí wáyé láìláìláì kọ́ nílé olúwa bí ìlà sọ̀kalẹ̀. Wàyín kílà mọ́lẹ̀ kí má tò sí ìsáàlì ní Kùrọ̀hánì láìlá. Ọlọ́run fẹ́ fi ìrẹ́ta yé wa ni, tó fi sọ pé òun sọ Kùrọ̀hánì kalẹ̀ sí láìláì kọjú lóru àjùmọ̀ kí ló dé dé òní gbé lọ́sàn-án níbi lóru làwọn sọ̀kalẹ̀ ní wọn lọ́wọ́. لأن أكثر الكرامات ونصول النفحات والإسراح إلى السماوات يكون بالليل والليل من الجنة لأنه مال الاستراحة ọlọ́run sọ kòránù kalẹ̀ ní òru àbí kò pé lọ́sàn-án nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn àpọ́nlé tọ́lọ́run máa ń ṣe àti àwọn ọrẹ ìta ọlọ́run ọ̀pọ̀ rẹ̀ ní máa sọ ọ̀kalẹ̀ lóru. a rí pẹ́ńdà lẹ́bí ní àṣàṣẹ́lá ọlọ́run fẹ́ mo lọ sí sánmà lẹ́yìn láti lè sọ̀rọ̀ àyè náà olùlọ́lọ́run ni kí ní mírí lọ wá kẹsì. lórí pé ọlá kan ń bẹ tí ò sì fún ọ̀sán. bóòrù ti rí o ìpàyàbáyà. kódà ìbáradà téèyàn bá ṣe lóru ó nílò adálájọ ọlọ́run ju ìta ṣe lọ́sọ̀lọ́ torí ọkàn ọkọ̀ papọ̀ kò ní sí pé yẹn sí lára ogun lọ ibiṣẹ́ àmọ́ ń lọ bí mọ́tò orú ń ní fàyàbalẹ̀ púpọ̀. ọjọ́ ọ̀sán bá a bá ti kíjí náà tán nísìn ó ń kálukú ló ti gbà náà níṣẹ́ lọ. mo lọ wá fẹ́ lọ lóru ẹ̀mí máa ń balẹ̀ púpọ̀ tó fi jẹ́ pé ìbáradá lẹ́yìn àfùdọ́lù mi ní ìbáradá tù lẹ́yìn àlẹ́kọ́líbà ní ìsáàlì fíhì àjùmọ̀ ọkàn ọmọ papọ̀ lóru ọlọ́run ti sọ pé ìrìnàárín àṣàlìlá àwọn aláṣọ àlùkùránì kalẹ̀ o sí ilẹ̀ láti ìkọ́dírì lóru abíyì gbà pé òru yẹn ní ìfàyàbalẹ̀ ọlọ́run wá ní. wàmí adúrọ́tà máa lè látùn kọ́jírì kí ni tí ó múlẹ̀ ànábì máa òwò adìyí náà bó ṣe tóbi tó lọ́nílé látùn kọ́jírì háìrù mínà lẹ́kì ṣáà orú ṣoṣo ní ó lóore jẹ́ ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù ẹ̀sùn bẹ́ẹ̀ bá sùn kò gẹ́rẹ́ tó bá ṣe lóru yẹn ó lóore fún un ju ẹgbẹ̀rún oṣù lọ. Gbàdé sì ṣe òǹkà ẹgbẹ̀rún oṣù. Wọ́n ní a rí ọgọ́rin ọdún àti mẹ́ta àti oṣù mẹ́rin. Ìgbàgbọ́ sì lò láyé pọ̀. Táàmì mi sọ fún wa kíkẹ́ àtọ̀là náà gbà. Ó ní a máa rùn mọ̀ tí. ما بين ستين إلى سبعين وأقلهم ما يجاوز ذلك onígbà tá a máa lò láyé pọ̀ àlàfo ọbọta ọdún ni sáàdọ́rin ọdún ẹni tí ó kọjá rẹ̀ ọ wà kò ní pọ wọ́n àtẹ́ni kásìrò ògbà ẹlòmíì gan-an tí ẹ ti kọjá àádọ́rin ọdún ọlọ́run wa fi léyìí ṣe oore fáwọn àìlú náà ẹ̀lẹ́bí Muhammad nípa pé àwọn àìlú yóò mọ̀ ń ṣe ọlọ́run òkú alẹ́mì gígùn ọwá a ṣe iṣẹ́ wa ní ìlọ́kù ìlọ́kù wọ ẹni tó yẹ ọdún ní kí n ṣẹlẹ̀ láti lè kọjú dì bọ̀ ẹ sílù rẹ̀ ọgọ́rin ọdún àti mẹ́ta àti oṣù mẹ́rin ṣe rí pé ó ti jẹ́ fáwọn tó ṣáájú àwọn tó ṣáájú àwọn ń ẹ̀mí gígùn. <coughs> ètò bá kú gẹ́gẹ́ ní wọn ló kú bí ọgọ́rùn-ún mẹ́rin ọdún àwọn àṣìlẹ̀ àádọ́ta ọdún ọlọ́run ni ẹ̀mọ́ ẹ̀yìn òun ó sọ orin sí tí ó kọjá àwọn tó ṣáájú ọwọ́ àwọn ìbáàdà kan ṣoṣo ọwọ́ àṣìdéédéé ẹgbẹ̀rún oṣù. ọlọ́run ti ṣe àánú wa ni. àwọn àsìkò náà ọlọ́run láwọn ẹ̀lẹ́kọ̀ ọmọ sọ̀kalẹ̀ kódà màlẹ́kà alára ńlá òun náà fẹ́ wáyé ńjọ́ ka àwọn kan ní jíbírẹ́lù àwọn kan látọ̀ ní rúhù. tó náà tó jẹ́ pé ẹsẹ̀ kan ṣoṣo tó bá ń nà láti sọ́mọ̀ báyìí yóò di gbogbo ibùwọ̀ ọ̀run àti ìgbìyàn rẹ̀ lọ́gbọ́n fẹ́ lọ sáyé fún ọ̀nà gbàgbà lórí àwọn mọ́mìnì ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ní kọ̀wà síbi tí ó gbẹ̀ẹ́sẹ̀ kejì ká ẹsẹ̀ kan náà náà wọ́n wá ṣàdúrà fún wa. àwọn tí àwọn àní àwọn tó wá gbẹ́ tí wọn nípìn náà o ọlọ́run mọ́ ṣe orin ilé ìwọ̀n fáwa o àwọn tọ́nà wọn ọjà kódà àwọn ọrụ náà wọ́n ń ràn jílé káàkiri wọ́n máa ń sálámù sí a ṣùgbọ́n wọ́n àwọn kan ṣe wọn àjọ́dọ̀ wọn wọ́n sì pera wọn ní mùsùlùmí. àwọn káfíìdì tẹ́lẹ̀ àwọn òníkun kàkà àwọn tí àmọ̀lẹ́kọ̀ wà dá sí o wọ́n ni ni àwọn méjì tí a hàn ń bẹ láàrin wọn tí wọn ò parí ẹ̀. ẹ wọ́n bí àgbẹ̀ àwọn ní rárá àjàkú làwọn jà. lọ parí ahàn àìkẹ́ ẹ̀lẹ̀ sóríire kílẹ̀ ń jẹ́ àsí lọ́dọ̀ pé ìdílé kan ṣoṣo tó wá ń dàbí ọmọ ìyá ògùsá lẹ́nìkan rẹ́nì kùrínà lẹ́nì kejì àlẹ́ àní lórí náà ni àwọn tí wọ́n bá parí ahàn ìhàn láàrin wọn ní òru lè lẹ́tò ìkọ́jú wọn mọ̀ ní ká sára òsì. nípa báyìí àwọn sátà bá wá gbòòrò ṣe gbogbo iṣẹ́ rẹ̀ lọ́lọ́run fún mi lọ́dá o. àwọn àlùfáà tí wọ́n súnwọ́ lọ́wọ́ wọ́n wá ń ṣe àlàyé fún wa wípé wọ̀nyáǹgà gíìlì wọ́n ṣàkà àléèyàn tó lálùkìyà wọ́n bẹ nínú àwa tó yẹ àti dúó àwọn ẹgbẹ́ ọlọ́run àwọn máa dúró ní o wọ́n ti gba wá ti kí ìsáìtàn báyìí ó ti wà lórí ìnàró. wọ́n máa tọrọ ìdáríjì ọlọ́run máa yan náà fílà. kóòrè náà wá lè kárí wọ́n láwọn tó ló wá já sí pé ó jẹ́ ìnira fún wọn nípa dídúró kírun lóru fún àsìkò tó jágùn wọ́n á fi àsí àwọn àkíyèsí wọ́n ní mọ̀nsọ́là ìṣáhà ti jàmá ẹni tó bá wá kírun ìṣáyè ọjọ́ orú ti o ṣùgbọ́n a máa wà sí àárín ọjọ́ mẹ́wàá wọ́n ní ká máa bíi òru kọkànléní ogún òru kẹtàdínlógún òru kẹẹ̀ẹ́dọ́gbọ̀n òru kẹtàdínlọ́gbọ̀n ọlọ́run ṣàfipamọ́ wọn lè dọ́wọ́ wá fẹ́ ṣe kò ń gẹ́ rẹ̀ fẹ́ kó lè wọ́pọ̀ kò sì lágbára kó fẹ́ kí gbogbo òun wọn ni ẹni ọba ṣe kò ń gẹ́ ọjọ́ náà. tó wá já sí pé ó àti ìsáì ọjọ́ yẹn ó kí wọ́n ní a sì wá fi ní ilé láti ìkọ́jú o ti jèrè ẹwọ àná ọlọ́run le ò lè dúró báwọn ẹni ọlọ́run ó ṣe ẹgbẹ́ wọn oṣù tó bẹ́ẹ̀ wọ́n ní ògbìyànjú kírun pọ́ńtírìbì oṣù kírun ìṣẹ́yìn òkín jẹ̀mọ́. máa ń sọ́là ìṣọ́hà ha jẹ̀mọ́ bákà àyànmọ́ kọ́ọ̀nà ní ṣọ́tìrì lẹ́yìn ẹni wá kírun ìṣẹ́yìn jẹ̀mọ́ ó dàbí ìgbà tó ó fi ìlàjì ooru tó wáyé ìjà sọ́là ṣúgbà sí jàmáà tọ́bọ́ tó wá kí àsùnlẹ̀ ọjọ́ kejì náà ó tún kí ní jàmáà bákàá nàná kọ́ mẹ́ṣọ́tìrà àhà a jẹ́ pé ìlà kejì tó kù tí òun wéé pé wọ́n kò fọ́n ládàá pé ìlàjì òru ló tó ti kéwọ̀n ló fi dúró bọ́lọ̀ ilé ìjà àǹfààní fún àwa tí àgbàgbára àti dó láti gba rẹ̀gbá tuntun ti lè mọ́ ráwọn ẹ̀rọ ọlọ́run èso ọ̀yẹ́mà gíìlì mọ́ ṣọ́kà lẹ́yìn tó ayàtà nínú àti ọlọ́run lọ mọ ẹ gbèndé koran táwọn ẹbí ọlọ́run ní tí wọ́n parí kí tó má tó wáyé pé ìwọ wà tó bẹ́ẹ̀ àtẹ̀mí oníká ṣẹ̀ṣà àwọn aráyà ọlọ́run tó ti ṣe àánú wa wọ́n bàbá kà á dáadáa tó kàáyá tí mi kò sí yìí gẹ́gẹ́ bí ayà tàbí kò sí. Àgbẹ́sẹ̀ wò rí bí àná afúnlọ́lù ayà tí bílí kò hà. Àwọn òjò ẹ̀lẹ́ kéde ní Quran ọ̀ka ayà tàbí kò sí. Tolóhùn máa ń lọ láti ìlú ayà Quran. Wákàtí láti àwọn àyà tẹ̀yìn nìyẹn háàfin ìṣúra ti bàkàrà tàbí kó o ṣẹ̀ṣà áyà méjì sí mẹ́ta tó parí ṣúláàtì bàkárà torí ànábì tó ṣàlàyé nípa rẹ̀ àkọ́lé òrídà máa ń kọ́ ọ̀nà bí ìmọ̀ káfàtà ọ̀ bá lè jẹ́ pé àmẹ́nà sùúrù tó parí bàkárà ló fi kí máa fílà ó ní ọgbà ládàá jẹ́ ni pé díndín òru tó fi dúró fọlọ́ orí iṣu ayàyẹ ọlọ́lá pàtàkì láti ìdẹ́ ọ́sọ́lẹ́sì láti yàrá bí ìdẹ́ ọ́sọ́lẹ́sì rí náà fún wọn èmi tí a lè parí ní ibi kòránù wọ́n ní tí èèyàn bá kẹyọ kẹyọ. أنها تعدل نصف القرآن وما كان ذات مثلات في مثالها tóòfù wo ojú rẹ lọ tóòfù wọn lágbára kọ́ọ̀kọ́ parí koran báwọn ẹni ọlọ́síṣẹ́ wọ́n ní kọ́ bá lè ka ìlà asúlìsì láti yàrí táádìlù ní sípàlì koran wọ́n ló ṣe déédéé làjì koran oge mgbe ndị e ọba aka e ya eze ji n'isi ụwa onye nke ndị ndị kụrụ anụ pere ẹwà náà lọ́wọ́ wàsó rábìnì káàkiri rome bí sí rábìnì káàkiri ní na náà fún ya ìyàlẹ̀ káàkiri láàbùdù máa káàkiri ọ̀nà tọ́jú lùrù bọ́ àlùkùrù hàn òun dị tún ṣe tó bá ka sórẹ́pù yẹn ọkà lẹ́ẹ̀mẹrin wọn ní oṣù báwọn tó parí ìdíje kọ̀ránù ọba wọn tó. wàlìhì láàṣ láti ẹ̀wà pé sórẹ́pù yìí láṣù tó ti gbajúmọ̀ olówó aláàrù àádọ́rùn aláàrù sọ́nà lámúyà níbi wàlà nílùú láti lẹ́mí ẹkùn láwó kó fọwà ní àá àníyàn lọ́mọ ti kà ó torí nàmọ́lé á máa lù sí ìyá ọ̀tọ̀lọ́ òfìlẹ̀ náà mo fi ojú rẹ̀ káàmẹ̀lẹ́kà tí ọmọ sálámà tọ́rọ ní àwọn kan tí ọmọ sálámà náà tó ń ké fúra náà mọ̀lẹ́kọ̀ lọ wọ́n kàn káàkiri ayé wọ́n lè sálámà. sọlọ́mọ wọn oríire lọ́jẹ́ fún wa ọba ti kakúlú àláwò ààbò sáájínú ṣùgbúsá ìkùràhà ó ṣe léde ìlàmẹ́ta ìkùrà báyìí ni aṣẹ́yìnretí ìgbàtí ìkọjúrì ọlọ́run má ṣe orin náà ní ìwọ wa má ṣe ní ìwọ wa. àánú ọlọ́run ní bẹ ní òwúrọ̀ àwọn àánú ọlọ́run lọ ní ẹni tí ó rí àánú ọlọ́run gbà lọ́wọ́ tó àwọn dáwọ́ ká ṣàánú ẹ̀yà ọ ẹ má ọ iná máa ń yára àmọ̀lá omi ní àánú àmọ́ àánú ẹni tí ń hòhò ẹjọ́ sọ fún wa ẹni àṣírí ẹ̀fẹ́ tú ẹgbò láṣírí àná ọlọ́run yóò di àwa náà dáhùn káwé gbàgbé àdúrà anábì láàmú ṣe o lórí aláàfíà mẹ́ta àkókò kò éèkó láàmúwa láàbò àǹtí ọlọ́run gbàgbé àwa gbogbo àwọn tẹ́lẹ̀ ètìkáà ẹran tiwa nínú àdúrà àwọn tó ti lọ mọ́tà náà fún múra òun ló dì láyọ̀ gbogbo wa láṣùúrí ni ó ní aláhàwíà